الحمد لله رب العالمين نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا الصالحين وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته ومن تبع بدعوته واستنى بسنته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 فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحبة في الله تعالوا بدراسة بعد أحكام الله سبحانه وتعالى الذي من الله علينا برسالته وببعثة نبينا محمد صلى الله عليه وسلم الذي لا بد لنا منها وهي أحكام وإلمام بالميراث في الإسلام عباد الله الميراث في الإسلام التي لا بد لكل أحد منا مسلما ومسلمة أن يعرفها والعمل بها ومن عناصر هذه الخطبة وهي شريعة الإسلام شريعة ربانية عادل شامل لكل جميع نواحي الحياة البشرية وثانيا كشف الشبهات ورد الوهم الخصائص سنن الهدى محمد صلى الله عليه وسلم وخاصة التي تتعلق بالميراث وثالثا بعد مبادئ الميراث الإسلامي التي لا بد من معرفتها والعمل بها عباد الله شريعة الإسلام جعلها الله سبحانه وتعالى لرعاية أصلع لبني البشر من الإنس والجن ما جعل الله لكم في الدين من حرج وكذلك عباد الله جعل الله لكل أمة شريعة يناسب أحوالهم وزمانهم لكل جعلنا منكم شرعة ومنهاجا عباد الله وشريعة محمدية صلى الله عليه وسلم أرحم شريعة ممن سرقه من الأمم حيث قال وما أرسلناك إلا رحمة للعالمين شريعتنا يراعي مصلحة الإنسان قبل وجوده وكيف معيشته سعيدة أو يعيش سعيدا على الأرض وكيف يلقى ربه عند وفاته غير خزايا ولا نادمين فائزين في الدنيا والآخرة وذلك هو الفوز العظيم وكما نعلم أن من مقاصد الإسلام وهي حفظ الأموال وكيف يكتسبها وكيف ينفقها وكذلك تقسيم هذه الأموال بعد وفاته وتسليما لهذا الأمر من علامات الإيمان حيث قال سبحانه وتعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في صدورهم حرجا مما قضيت ويسلموا تسليما عباد الله نسأل الله لي ولكم أن يجعلني مما ينتشر فيما فيه من الآيات والذكر الحكيم إنه ولي ذلك والقادر عليه الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عضوان إلا على الظالمين وأصلي وأسلم ألا مبعوث رحمة للعالمين سيدنا محمد الذي مما روى عنه عنه من حديث الصحيح الذي أورده الإمام البخاري فيما معنى الحديث حيث قال لا وسيلة للوعد وقد عاد الله كل ذي حق حقه عباد الله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع مسلكه إلى يوم الدين قال سبحانه وتعالى وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخير من أمره عباد الله قال سبحانه وتعالى أيضا الشيطان إنه لكم عدو مبين عباد الله كشف الشبهات عن خصائص سنن الهدى وإنها سنة ربانية مصدر لا تعارض فيها ولا تناقض وإنما تعطى تعطى كل بحق حقه ومن ومن ظلم عظيم لنا باب عوان من الناس أن ينسب إلى شريعة الله ما ليس منها أو عدم الاعتراف بها وإتقان بها إنا لنصنع للإنسان إلا برجوع إلى شريعة ربهم وخالقهم ألا يعلم من خلق وهو اللطيف الخبير adúgbọ́nà lọ́lọ́run alhamdulillah ọba tí òun nìkan ìjọsìn tọ́ sí ní sọ́mà àti nílẹ̀ òun lọ́ba tó lé wípé gbogbo tó bá ta lẹ́jọ́ lórí wa wàlẹ̀ láàrin lórí déédéé èyí tó bá ṣe nígbè fún wa ló sàmójúgbò ẹ̀ fún wa wàbí fọ́tìlì yìí wàbí lè mẹ́tì yìí nínú ọlá rẹ̀ inú rẹ̀ aró ibi tí wọ́n ṣe ni abẹ̀nú àwọn rẹ̀ ọlọ́run àpadà sí aburú àpadà sí ìgbà tí wọ́n kájà tí àwọn fi jọ́sìn tó kan lè jọ́sìn sí Allah tí ìjẹ́wò lè gbà fọ́fin ọlọ́run tẹ́lẹ̀ wọ́n lè ṣẹlẹ̀ sí wọn lọ́run àtọ́wọ́ àlékún kí àlékún lè fọ́n nàbọ̀ Muhammad ẹni tọ́nà rán láti wá láàyè níbi àwọn wàhálà títí báwọn àbí fi gbígbó táwọn èèyàn kú lórí ìlànà tọ́lọ̀ ọba alẹ́dà táwọn èèyàn sí wà ó wà lẹ́yìn ìyá àdìgí lọ sọ̀rọ̀ tó ń sọ̀kì ó lẹ́yìn ká soso bẹ̀rẹ̀ tọ́lọ̀ wọn láti dá ọmọ nìyẹn padà sójú àrà tó tọ́ láti lè rọ́ ìrò àti láti pàdé ọlọ́ọ̀lẹ́rẹ̀ lóhùn ìka àtọ̀rọ̀ ọkùnrin bàbá rẹ̀ wọ Muhammad àwọn ará ilé rẹ̀ àwọn sàlẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n ṣèjọ́sìn lórí ìpamọ́ náà àtúnṣe rẹ̀ ṣe fẹ́ abẹnú àrùn lọ́wọ́ mọ́yà wà láti olú àgbo náà lọ́wọ́ ẹ̀yà ń sìn ọ́nù àforí ìpalawa ẹni sọ̀rọ̀ tòní yóò tẹ̀ sókè torí pé yóò dá lórí àwọn àdájọ́ kan táàbù káàtà láti lọ máa bá wọn fáwọn onínú ẹ̀sìn lábẹ́ ilé tábà ń sọ̀rọ̀ àfa à ń sọ̀rọ̀ àwọn olùmẹ̀sìn torí pé yàtọ̀ wà ń pa àfa àtàwọn olùmẹ̀sìn nínú òfin ṣẹ̀ríà wa gbogbo eléyìí ni wọ́n papọ̀ táwùjọ wa fi rí bó ṣe ló ń dín lónìí àbẹ̀rẹ̀nú àwọn ọ̀rẹ́ ọlọ́run ìmọ̀ tí ó wúlò tẹ́yìn wa fi sáǹfààní fara ayé bẹ́ẹ̀ fi rí ọmọ ọlọ́mọ sàǹdé wọn fún lórí ọlọ́run kí la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ó fi ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn tó pàtàkì nínú ìdájọ́ tó bá dẹ́ta ń sọ fáńdàpọ̀ Muhammad tábìlì sàlàyé fún wa pé nínú màtọ́ náà wọ́n gbé tètè yára gbé fún ọlẹ́ tí ó kéré láwùjọ ó ní bàtà fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀ ìmọ̀ wo ń dá lórí ń dá lórí ìmọ̀ ogún pínpín nínú òfin ṣẹlẹ̀ ìsìlá ètò tẹ̀tẹ̀ látúntà lánàá àbùdá òsì lọ́rùn ọ̀pẹ wa àti ká lọ bá àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀ bá a bá wa rí wọn àfi kí wá tàn wọ́n lọ ká fi rí ayé yìí lò ẹlẹ́ẹ̀kejì kábàbà kábàbà gbèdé làwọn yé sí ẹ̀yẹ ọ̀sẹ̀ ọlọ́run nínú àwọn ẹ̀ka tí balẹ̀ ní sọ̀rọ̀ wa tí ó nì àkọ́kọ́ yìí pé ṣẹ̀rí àti Islam ṣẹ̀rí àtúnrọ̀gbà ìyà òfin ẹ̀sìn tọ́lọ̀ fún wa táńdọ̀ ní Islam ti wáyé ẹ̀dá bàbá ọba dẹ́gbẹ̀ẹ́ ló dé kalẹ̀ ìyẹn ní pé ṣẹ̀rí àtúnrọ̀gbà ìyà òfin kan tó dẹ́gbẹ́ kò sí lẹ́gbẹ́ mi tòlétò ẹ̀ẹ́dẹ́gbẹ́ lábẹ́gbẹ́ mọ̀ mi mà wà ṣáàmì ọwọ́ àkójọ gbogbo ìgbésí ayé ọmọ mi rẹ̀ kátó bí ni o ń gbà bí ni o àbí bàtà nígbà bóòlù ó sì padà sọ́dọ̀ ọlọ́run tó bá tún wá lọ́dọ̀ ọlọ́run padà tó kú ọ̀láyé kí là tún sí lẹ́yìn rẹ̀ ṣẹlẹ̀ àti ìsìlámù ni ẹlẹ́kẹ̀jì kásìmọ́ àṣùrà àti abẹ́ka àwọn ìrújú kan kúrò lẹ́yìn tó pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn àbáwọ̀ta àti ẹ̀yìn pè lọ́ta ẹ̀sìn Islam tí wọ́n bá ṣàfihàn rẹ̀ sórí ẹ̀sìn wa tí ó lè sí mbẹ̀ torí pé afẹ́lá yẹtẹ̀tẹ̀tẹ̀ wùdẹ̀ Al-Qur'an wọn àwọn kánà mi ní ìdè kẹrìnlá lọ́wọ́dà tó fi ìtìlá fún kìfì rọ̀ káṣọ báwọn yẹn lè ronú wọn lè mọ̀ nípa òfin ẹ̀sìn ni wọn mọ̀ ìgbẹ́ tí ìbájẹ́pọ̀ bá dẹ́ta ló sọ lóbìnrin àdẹ́pọ̀ Muhammad kìí ṣe látọ̀dọ̀ rẹ̀ ni lọ́wọ́dà tó fi ìtìlá fún kìfì rọ̀ mo wá rí ọ̀pọ̀lọpọ̀ contradictions àwọn ìtakò tí ó máa bẹ àmọ́ kò sí bẹ́ẹ̀ tó fi látọ̀dọ̀ ọlọ́ọ̀bà nínú rẹ̀ ẹ̀yà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti wọlé kiri wọn. a lọ gba díẹ̀ nínú apá kan tẹ́mi àti yóò gbọ́dọ̀ mọ́mọ́ o tọ́ ní í ṣe pẹ̀lú dúkìá tá n kó jọ àyíká tára náà jogún ẹ̀ ní àbáwá tiẹ̀ lápẹ́lẹ́ rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn wa bọ́ọ̀lù la ṣe gbọ́dọ̀ rìn ọ̀nà wọn láàrin àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí bọ́ọ̀lù la ṣe gbọ́dọ̀ pín bọ́ọ̀lù fi ọlọ́run lórí ẹ̀ ẹ̀yẹ ó ọlọ́run ṣẹ́rí àti islam òfin islam bá ṣe láyé tó ń gbé sílẹ̀ sí wẹ̀ rìáyàtọ̀ lè masìlá àti bàbí bàṣà nínú jíìnì wà ní ìs ọlọ́run gbófin yẹn kalẹ̀ láti wá mójútó àǹfààní tiwa ìyẹn ní wípé òfin yẹn ṣẹ̀rí àtàwọn èèyàn sá fún yẹn pé àfa ṣẹ̀rí àtúndénu àfa ṣẹ̀rí àtúndénu yẹn wọn ọmọ báwọ̀ tí wọ́n ń là wọn wàhálà náà nìyẹn torí gbófin lè masìlá àti bàbí bàṣà nínú jíìnì wà ní àǹfààní ní ọ̀jẹ̀ fẹ́mi àtẹ̀yìn kọ́dà kì í sàwọn èèyàn nìkan tó fi lórí àlùjẹ̀nu abẹ́nú àrùn rẹ̀ ọlọ́run àdáwọ̀ tí wọ́n káyàn tí ó sọ pé òun tẹ̀lé tọ́lọ́ ọmọ mẹ́jọ ṣẹlẹ̀ sí wọn ọlọ́run ẹgbẹ́rún sí wọn ọlọ́run mẹ́jà alọ́láwọ̀ fi dín ní àrọ̀jì gbogbo ń dára ti sọ ma pé ẹ̀sìn ni ẹja rẹ̀ wípé kò sí wàhálà ń bẹ̀ problem tó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wípé ìnà kásì gbọ́yé káwọn èèyàn má gbọ́yé dáadáa àbí káwọn èèyàn miss uh, apply rẹ̀ báwo ni wọ́n ṣe lò kí wọ́n sì lò nítorí wọ́n lè ṣẹlẹ̀ ní àmọ́ wípé ọ̀rọ̀ yóò takora wọn àbí kò ní jáǹfààní fún wa ẹja tún kó kì í sọ̀rọ̀ bá nílà ẹyẹ ń sọ lọ ọlọ́run tún sọ fún àwọn Muhammad wọ́n ní kì í sẹ́yìn nìkan láṣòfin fún وكذلك جعلنا لكل أمة شريعة لكل أمة منهجا لكل جعلنا لكل لكل أمة lèkólè jàánà na ṣẹ̀rí àtàǹkù ọ̀nìyànjà ó ní gbogbo àwọn tó wọn lófin àtọ̀nà tí wọ́n bá lò èrè oṣù ọlọ́run mọ́tò jẹ́ tuntun lára wọn gbogbo àwọn àìmúmọ̀ tó ṣáájú rẹ̀ wọ́n ní kí wọ́n lọ bèrè lọ́wọ́ àwọn ànábì wọn akọ́nú àwọn òfin bí wọ́n ṣe láyé ìyẹn ni pé ètò ayé ọlọ́run ń ṣe fún wa ẹgbẹ́ tó fáànù máa ta lóbẹ̀rẹ̀ tí dáre kúrò láyé kò sọ́fì tó rọrùn tó kò sọ́fì tó dá tó torí pé ọlọ́run sọ fáànù àgbà Muhammad kí àtọ̀tọ̀ ọlọ́run máa bá ó ní wọ́n máa arsalnaka illa rahmatan lil alamin ààrẹ ìlà Muhammad ó yí sí kankan ọ̀rọ̀ tó sọ ní àbíkàtọ̀ tó dà àbára yẹn tó kí àtàánú lòfin àlẹ́ wa Muhammad illa àyàfẹ́ni tẹ́tàánú àti ìsẹ́kẹ̀ẹ́ yóò wà ní yóò bọ́ọ̀lù ọlọ́run lórí àpò ọlọ́run ọjà àpẹjà wà ní ọlọ́run ẹgbẹ́ ń sìn ọlọ́run torí pé òfin ọmọ ojú tó àwọn ènìyàn kò tó dáyé ìyẹn ká tó bímọ ọlọ́run láìpẹ́ àbí ìṣẹ̀dá sàlàyé ẹ̀ fún wa tá a bá wá dáyé bó láṣẹ ráyé lò dáadáa ṣẹ̀dá Islam sàlàyé ẹ̀ fún wa bó láṣẹ wá pàdé ọlọ́run lẹ́nu ìyọnu àwọn èèyàn ṣe dáadáa wọ́n bí wọn dáadáa wọ́n èyí ni pé ntọ́nà jogún fún wọn wọ́n fọwọ́ ara wọn bá sí ara wọn jẹ́ wọ́n sọ̀rọ̀ wọn abẹ́ ọlọ́run èyí ni pé ogun tọ́nà fún yẹn wọn ò bẹ̀ wá ká pé ogun wa lẹ́yìn ara lójú ara wa mùsùlùmí mùsùlùmá kì í gbé ogun rẹ̀ o tó lè ṣe ni wípé ó lè sàsọ́lẹ̀ dáadáa ó lè wojú ọ̀nà kan tí ó fi sàsọ́lẹ̀ pé àyè bá a mọ̀ bóyá sẹ́yìn lẹ́yìn táwọn ṣe lẹ́yìn mi bóyá ọ̀rẹ́ ìta tí mo fẹ́ ṣe yìí bóyá jẹ́jẹ́ àǹfààní nínú sẹ́jọ́ náà bọ́ọ̀lù tó kò bá sí mọ́ ọlọ́run ò ní dáadáa àrísìkì dáadáa táwọn èèyàn náà máa lò lẹ́yìn wa tí ó jẹ́ àǹfààní fún ń sùn gbogbo ẹni bá wáyé tó bá láyé lò irú ẹni bẹ́ẹ̀ ló jẹ́rè bẹ́ẹ̀ máa wáyé yìí tó bá lo one thousand years tí ò bá lò wọ́n ẹ̀yà ń sìn ọlọ́run káàdà àlẹ́ ẹ̀já tó máa dájú átàrí mọ́kọ́sì lè ṣe ìlà nínú àwọn èròǹgbà òfin tọ́lọ̀ fún wa yìí nínú èròǹgbà rẹ̀ ní hẹ́sùlà wa àwọn dúkìá wa ọlọ́run kì í ṣe ìjàmbá bá mójútó bóòlù àti kówó jọ bẹ́ẹ̀ yẹn bá kówó jọ lọ́nà haramu bá a máa ra mùsùlùmí bá pé lẹ́yìn rẹ̀ ojú ó sì sínú ẹrù tẹ̀lé kó lè pọ̀ ìrìn pé táà náà bá jogún rẹ̀ àmẹ́yìn ó kó jọ látọ̀yàwó ni ó lábọ̀nà haramu ló ti kójọ táàmà yẹn ò mọ̀ pé wọn ò mọ̀ bóyá ọ̀nà bàbá àwọn gbà kójọ kò yé wọn sí ni o àwọn wọn bẹ̀rẹ̀ sí lò lẹ́yìn bàbá wọn bàbá wọn ó sì sí rẹ̀ àwọn àkàrà àná àtàlẹ́ ọ̀nà ṣe kí ó sì sí rẹ̀ ẹ̀yẹ́ ń sùn ọlọ́run tó bá wá dé bórí bẹ́ẹ̀ ṣẹ̀rí àjẹ́ kámọ̀ bó láti rówó bọ́ọ̀ bá ṣe mọ́ kí làwọn fẹ́ fi ilẹ̀ nígbàtà sí mọ́ ẹ̀yẹ́ ń sùn ọlọ́run àlùbáyé bẹ́ẹ̀ wá lè gbà fọ́lọ́ ní tọ́ gbogbo ọ̀nà tí ìgbà yìí mo gbọ́dọ̀ wá nígbà mo pẹ̀lú ọ̀nà ṣàlàyé ẹ̀ ọ̀nà tí ìgbà náà mo gbọ́dọ̀ wá tó ti yẹ òfin tọ́lọ̀ gbé kalẹ̀ bí ìṣe ogún mi bí ó ṣe ní lẹ́yìn tí ìṣàsọ́lẹ̀ rẹ̀ fáwọn ọmọ ẹ̀yà wò inú àpẹẹrẹ olùgbàgbọ́ òdodo ní wá ó ní fàlàlà wà lọ bì ó ní sọ́kùn fọlọ́ rẹ̀ múra láàyò nínú wọn ò tí ì lè jó ìgbàgbọ́ òdodo àtàyò á kìlú kàfí máa ṣàjọra bẹ́ẹ̀ lẹ́nu tóbi lórí pé ẹni fowó lẹ̀lẹ́ àwọn tí wọ́n jogún lẹ́yìn òní okú lẹ́yìn ìyá tàbí lẹ́yìn bàbá lẹ́yìn ìyàwó tàbí lẹ́yìn ọkọ gbogbo àwọn tí wọ́n bá rẹ̀ kọ́lá àwọn ọmọ àtọ́bí tí ó ọmọ ẹ̀dá rẹ̀ pé àyàfi kí wọ́n yanjú àwọ̀ ara wọn pẹ̀lú òfin kí òfin ọba rẹ̀ tọ́ba rẹ̀ ṣe lẹ́yìn wọn ò ní rí wàhálà rárá gbogbo wàhálà àwọn ẹjọ́ tó pọ̀ nǹkan wọ́n sọ̀rọ̀ wípé wàhálà yóò dá lẹ́lẹ̀ bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀sẹ̀ kí bọ́ọ̀bọ́ fún lẹ́sẹ̀ ògùn fún láàrin wọn àwọn ọmọ ìyá méjì ògùn torí pé ìkẹ́kẹ́ kọ́ torí ògùn ni o àtẹ̀gbọ́n bàbá àtàkùrò bàbá tó náà nígbà ológun bàbá yẹn àdìjọ ní ní tìmẹ́lìjọ bí ayé a sì jábò fún ọlọ́pẹ́ mọ́ ló ṣe rí ṣẹ̀ṣẹ̀ dà ní níbẹ̀ bẹ́ẹ̀ bá wá níbẹ̀ kí ni ká fún yín àtìyàwó tọkọ rẹ̀ kúta ìlú ta lẹ́yàwó ta ta ní kí ni tó gbé dúkìá wá ní ẹ̀dá àbẹ̀kí lòfin ọlọ́ọ̀bá rẹ̀ sọ́n pẹ́ ó dá kábẹ́ni tó mọ̀ tá àlámọ̀ fọ́sàánú àlẹ́ mu ẹ̀kún tún làtà ẹ̀mú kábàbà àṣẹ sófin ọba dára wa làfi sọ eléyìí ẹjẹ́ àdá àwọn tó mọ̀ ò tá àbáṣe kiri tá àlámọ̀ abẹnú àwọn ọ̀rọ̀ mọ́jà ṣiṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yọ́ ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lónìí gbogbo nǹkan ni wọ́n lè gbà wọ́n lè kírun wọ́n lè gbàwẹ̀ wọ́n lè lọ hájì wọ́n lè yọ zàká àmọ́ tó bá bọ̀rọ̀ pa àpòlógún wọn lè gbọ́ ìdíjì láti ní omi ìdíjì kíláàbẹ̀ yìí igi ìgbani àbí igi mọ́ngòrò ìyẹn ti gbogbo eléyìí bọ́lá ti ń parọ́ àwọn ìwà gbogbo rárá bá a ṣe bá bàbá wa ṣe ṣe mú àkẹta ọjọ́ ti wọn àlẹ́ yìí ààbà àyà àwọn ọmọ kẹta àbá òun àyà ìlú rẹ̀ ṣé àwọn ọ̀la yà tẹ̀lú sẹ́kọ̀ ọmọ sí bàbá wọn mọ̀ ní àbá àná mọ̀ sí bàbá wọn aláṣẹ ní àbíta ní láti bàbá wọn tí ó kẹ́yìn lẹ́yìn rẹ̀ gbogbo ní ìdí tá lánàá sẹ́nu pé gbogbo wọ́n ní ha ìbí tó sì gbà báyìí báwo lè sì yóò rẹ̀ sí mi torí pé tìjú àmì pé ọlọ́ọ̀bà alẹ́rẹ̀ ò lè gbófin kankan rẹ̀ káàlùpà bẹ́ẹ̀ tako kẹ́hìn ọlọ́wọ́ làwọn ẹ̀rọ lórí kò sí àfààní ọlọ́ọ̀bà alẹ́rẹ̀ ẹ̀yẹ́ ló sì ọlọ́run bẹ́ẹ̀ nínú tá a fẹ́ mọ́nú gbà káṣíṣe ṣùgbọ́n nínú àwọn àrùjù ìbákan náà láàrin náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àìdá àwọn dájọ́ mọ Islam ìyẹn títà bí sínú Islam àmọ́ tààtà omi àfikẹ́rù gẹ̀rẹ́bíyà ìròrí west ó ti kó orí wọn lọ wọ́n wá dúró ní west ti sọ fún wa wípé al-islam yẹ́nìí mo lè bá màá wọ́n ní islam ṣàkóso obìnrin níbi òkú pépé adétorí kí wọ́n tó ní islam fún obìnrin ní ìdáka ìdá méjì tọkùnrin òkú àwọn àkàtò dé òní àwọn tànánù àwọn àkọsí òní sọ pé rárá o báwo la ṣe jẹ́ ó jẹ́ pé al-musawatu bayna al-mar'ati wal-rijal àwọn ṣe dédé ni what a man can do a woman can do better ìròyìn tí ò dá ní ọ̀rọ̀ kẹfẹ́ nínú wọn sọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ àwọn obìnrin wa lẹ́ni tí ò ní láti kí àmì ni gbogbo ẹni bá sọ pé wọ́n ti mẹ́ kẹ̀lú ewu mẹ́ kẹ̀lú rẹ̀ la ẹ má lè tẹ̀ kò dá kí mùsùlùmí máa sọ aha tó ní kíkà ní etí dáàbò rẹ̀ torí pé gbogbo àwọn tó wà lẹ́yìn rẹ̀ wọ́n fẹ́ tó bèrè ọmọ sàlátà gbà àti dé ìkẹ́ àtàánú tọ́lọ̀ ti ṣe fóbìnrin wọ́n fẹ́ lé kó jẹ ẹjẹ́ lé ní ẹ̀sìn fún wa tábà wọ́n lọ́wọ́ náà kùrán ẹ̀jẹ̀ ní súràtù rìjáàlì kí wọ́n ọgbà ọ̀rọ̀ ọkùnrin náà lérí àmánú àánú ọlọ́run fúnmìnrin ó bá sọ súrà ti nìsà ọgbà ọ̀rọ̀ obìnrin tó ní pọ́ bẹ́ẹ̀ sí kí ni kàádà texted aṣẹ̀yà alẹ́sítẹ̀tà alẹ́kùnrin mara àtàkàsọ̀ nígbà ilé òfin tó bọ́bìnrin mú nìkan ló bẹ́ẹ̀ sọ pa ẹni wà ìdáhùn àti àlàṣẹ yìí bẹ́ẹ̀ máa ń fọ́ lórí ọ̀rọ̀ ìrẹ̀kan kí ní tọ́ka lórí ẹ̀ ń tọ́ka lórí àmójútó àtàǹfààní tó lẹ́kọ́ níbẹ̀ ẹjẹ́ àwòrán rẹ̀ nígbà tó bàbá bàbá wa wà sáàbù gómìnà òbí látọ́ sọ pé òun jòkó ta lórí tani bàbẹ́ wọ́n lè bá kò kalẹ̀ láì ní àti fìlà pé ó yá kọ̀ọ̀kan sọ̀tọ́ bá ti wá kọ̀ọ̀kan wáyé tí lẹ́kọ́ fìlà lára tó wá àti gbogbo ẹ̀ ní ogun àjẹpàpọ̀ bèbè pọ́mọ rẹ̀ wọ́n ti kọ́mọ ti bàbá kéré à wọ́n ti parí ogun rẹ̀ ọmọ òní gbà tó lọ́sọ̀ pé òun ò lè tọ́ka pé bàbá mi yàrá kan pè ní eré torí báwọn tàná òfin rẹ̀ kátó wá sọ pé ń sìn lónìí tọ́jú pé obìnrin kan ò tí ẹ̀ fẹ́ gbà islam wa dé fàjà àti sẹ̀rí àti lùdà òfin afínimẹ̀nà anábọ̀ muhammed wàyò harúurú mọ́ra àtà mínà kùlùdì lọ́kùnrùdìyà ọwọ́ alábírèt obìnrin kó nínú ìmúlò tànà àtàtòní wà á tọ́ mọ́ra àtà hákà àfọ́nkà láyé ọtí àfìjà ìlìyà ọwọ́ afún obìnrin lẹ́tọ̀ọ́ tí mo fún láyé rí látọ́jú ní mísìlá àbí ìṣẹ̀rí àfi ọmọ mi sàrẹ̀ kọ́ ẹ̀ ní gbọ́dọ̀ àlàyé tọ́lọ̀ sí fóbìnrin nínú kíni o nínú àwọn òfin tó ṣáájú wọ̀kọ̀dìjọ́ra tọ́mọ wá sọ pé ọlọ́run ní kọ́bìnrin ó mú dàkà nínú ìgbà ìpín méjì lọ́kùnrin ṣe kí ni ti kó ẹjọ́ àwọn ìpín tọ́bìnrin ọkùnrin ó bá mú jọ obìnrin lọ ọkùnrin tí ó bá mú jọ obìnrin lọ àyè mẹ́rin ni ó ti mú jù lọ àyè mẹ́rin harat ìṣesí mẹ́rin lọ́kùnrin lè mú jọ obìnrin lọ àwọn ìṣesí mẹ́wàá kan wá wà nínú ogún pété tó jẹ́ pé àtọ́bìnrin àtọkùnrin báyìí ló ṣe kódà àwọn àfọ́nù mọ̀ ṣẹ̀ríà wọ́n ní bẹ́ẹ̀nu àwọn ìṣesí kan tó fẹ́ lẹ́mẹ̀wà níbi tó bẹ̀ ni wọ́n ti mú jọ ọkùnrin lọ sẹ́nìkan ò ní kẹ́rẹ́ lẹ́yìn ètò ọ̀rọ̀ lókè ẹ̀ẹ́gẹ́gẹ́ lè zákẹ́rì mr hasdil onsayayi wípé ìpín obìnrin o ìpín kan nínú méjì tọkùnrin ọkùnrin eléyìí ọmọ ẹ̀rọ nùmọ́ wọ́n ti bàbá àǹfààní rẹ̀ tọ́bìnrin bá jogún tọ́mọ rẹ̀ bá jẹ ẹ̀dáwọ̀n lórí méjèèjì òdarí òun náà lórí wọ́n ti bàbá eléyìí o yóò jẹ́ ilé bàbá rẹ̀ yóò jẹ́ ilé ọkọ ẹ̀ ọ̀ya ó ní mẹ́rù akẹ́dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì ní pé tó bá ti wà lóbìnrin tó tilẹ̀ lọ́kọ mi yóò kọ kúkú ònílé ọkọ rẹ̀ àkọ́kọ́ yóò tún ṣe kíni o yóò kọ lọlé ọkọ rẹ̀ kejì ṣẹ̀dá sùpàmù bá débi pé ẹnu obìnrin tá a fẹ́ tá a ti wọlé tọ̀ ológun táwa ti lè sọ yìí lórí ẹ̀ ẹ̀yẹ́ ń sùn lọ́rùn ó ta káwọn pé ṣẹ̀rí àyè àtọ̀ kúlàbí hàkìn hàkọ̀ ó fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ ó fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹ̀yẹ́ ń sùn lọ́rùn kò ìdùnnú fún ìyẹ̀kẹ́ àyàfi ká padà sí ní òfin ọlọ́run nínú gbogbo tá àwọn àti gbogbo ìbálò wa ọtí gbogbo ọ̀nà tá lóró yóò wá mọ́tò òwe kan wọ́n lẹ́ni kò dàbí ẹni ogún gbè àwọn fẹ́ tẹ̀lé gbogbo tá a yìí bẹ́ẹ̀ náà ẹ má lè ọmọ sáré mẹ́tẹ̀ yàrá márùn ó ní má torí pé ẹ̀ padà fáìlì wọ́n sì padà lé kí wọ́n padà ta kì í sí báwọn èèyàn yàpá káta níbẹ̀ nìsinmi wọn wà torí pé láì jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ìyá ọmọ méjì ọmọ márùn tí wọ́n bá múra tí wọ́n bá ti rí pé àdìgẹ́ ṣe kí wọ́n tà ìyẹn ni pé ẹ padà wá rí pé iṣẹ́ tí bàbá yẹn ṣe lẹ́yìn mẹ́yẹ ọdún kò wá àjásí kankan eléyìí tí wọ́n àjásí kankan wọ́n wà ní ọmọ méjì yàrá mẹ́ta wàhálà yìí ìyẹn ni pé ọmọ àjọ òdá yàrá kan ní ẹlọ́kìlá ń gbé kiri èjì kí ìmíràn kò lé lọ́dọ̀ tó ti gbogbo ẹ̀ ọ̀dá sí kankan ẹ̀ńlá máa kọ́tàmù ní ìsàn lóyún sí àyàfi gbogbo tọ́mọ nìyẹn bá ṣe kiri tó bá ṣe torí àyẹ̀tọ́ ló bàjẹ́ jáde pé ọ̀nà ọba dàda ó wà lákẹ́lẹ̀ gbogbo ọ̀nà tọ́mọ nìyẹn ó fi gbà sórí rẹ̀ torí pé òun lọ́ba tó dára ó ní aláìyá ẹ̀dá mọ̀mọ́ nǹkan làkọ́ wọ́n wọ́n lè ti fi àbí ó ní sẹ́ẹ̀mẹ́ni tí mo dá ni sẹ́ẹ̀mẹ́ni tí mo dá ni olúwa ò jẹ́ wípé òun lọ́ba tó dá wa ọlọ́ba kìíní tó dá wa ó sì mọ̀ wájú láwa lọ ló fi bá wa pín àìpín ogún ara ẹni kalẹ̀ àìsí ìkọ̀wé tó ti àsọ́lẹ̀ dábàá sọ wọ̀síyà ó ní àwọn àsọ́lẹ̀ tàbí mọ̀ mẹ́nu báyìí ẹ̀yà ń sọ̀rọ̀ nínú àwọn aláàrẹ̀ ní kẹtí ní adáwà aláàrẹ̀ ní ológun lé fẹ́mà tó dá èmi àtẹ̀yìn káàmù ń sìn kálẹ̀ sọ fún àwọn akáàlẹ̀ pé àìbá àmọ́ ò gbọ́ tí mo fẹ́ sọ yìí ó tó bá chẹ́ǹjì rẹ̀ lẹ́yìn ní ìwọ̀nù ọlọ́run أيام الشهر أنا بقول لك في في فترة الآخرة مشاكل كثيرة تتعلق بالميراث لابد من مصارعة والمقاشفة في نوعيتها هنا تساهل الكثير من الناس بالوصية وعدم كتابتها ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ما ti ẹ̀bùkún wọ́n yí kàkọ́ọ́lẹ̀ kalẹ̀ kó tó di pé أو kù èèyàn ni pé ẹni bóyá torí iṣẹ́ tá a ní ìjọ máa bá wa wípé ẹ̀dá kò yí owó báyìí ìbáà jẹ́ one percent ìbáà jẹ́ two percent kó sàtì ẹ̀ ti má kọjá ìdá mẹ́ta gbogbo yẹn ẹ bá mi ní sójú ọ̀nà tọ́lọ́ ẹlẹ́gẹ̀ẹ́jì rẹ̀ ni pé dúkìá ta ní business tá a ṣe tí ìsàwọn nìkan là ń dá ṣe adẹ́kùnrin àwọn nìkan bá ṣe kí ni kọ́ láńdá ó yá ká kọ́ ọ́ lẹ́ẹ̀lẹ́ ànábì ní kò tọ́ fún mọ́mìnì kan lọ́kùnrin àti mọ́mìnì kan àtọ́kọ́ lọ́kùnrin bá kó sun oorun jọ́ mẹ́ta ìlà wàsíyàtú mẹtúbàtú nìdáwó àyàfi kó máa kàkọ́lẹ̀ rẹ̀ pé lọ́mì one million wọnú àkáǹtì mi nínú àwọn dividend àti inú cooperative tá a ṣe kíni tó tẹ́tì ìsìlámì tá a ṣe ó dá kéèyàn máa kọ́ torí tá a bá kú eh, kò sí táwọn ọmọ wá káàkiri ni pé bá lọ́ọ́ ṣe withdraw àkáǹtì bàbá ẹ̀dá ti lọ búlọ́ọ̀kù rẹ̀ owó ti sì bàbá yẹn nìkan lónìí bàbá yẹn wà á jẹ̀bi torí pé kò kàkọ́lẹ̀ lórí ẹ̀ ó dà kámútútó ẹlẹ́kejì lórí ẹ̀ tàṣí sùn wà láti áàdùn àbẹ̀lẹ́ yìí ń bẹnu àwọn onífẹ́ àwọn ọmọ kan tí ó tẹ̀lé kárí bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe wọlé nífẹ̀ẹ́ ọmọ kan bọ́mọ ẹ̀ ṣe wọlé sí dáadáa tó a gbọ́dọ̀ gbé lọ́la lórí ọmọ mi a gbọ́dọ̀ fún láwọn ìsàkẹ́jọ ọmọ tó kù lọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n rò pé torí bọ́ọ̀mù kan ṣe dáadáa wọ́n wà á mú lọ́dún kẹ́kẹ́ wo ilé ìkọ́ àtẹ̀tánù oníkẹ́ wọ́n fi hàn ìkẹ́ wà ní Ghana oníkẹ́ wọ́n fi hàn tí bàbá yẹn wá kílẹ̀ bẹ̀ tí ó ṣẹlẹ̀ ìyẹn pé wọ́n máa yẹ nìkan ṣoṣo ní ó ṣe kíkẹ́ ní ó mẹ̀bí táwọn ogun wa

àwọn àfáà tí wọ́n mójú tó wọ́n nìkan á sì wá fún ọmọ ọmọ sẹ́wọ̀n fún ọmọ ọmọ lógún ni wọ́n nítorí pé bàbá rẹ̀ kú ti kú yes bàbá rẹ̀ kú ìdánwò bàbá ẹ̀ kú tí bàbá rẹ̀ bá ti lè sẹ̀mí lẹ́yìn ẹni tó kú yóò jogún bá bọ́lọ̀jọ́ kan bàbá kú lónìí ọmọ kú lọ́kejì ọmọ yóò jogún bàbá ẹ̀ ìyẹn ni pé tá a bá ń rọ ọ̀pọ̀lọpọ̀ tá a ń lọ ògún lára wàhálà ni ó dé o àyàfi ká tètè mójútó ká yanjú ogún yẹn kó tó di báwọn kankan ọmọ bàjẹ́ nínú tó wọn fi lẹ̀ lẹ̀ ẹ̀yà ń sọ̀rọ̀ tààkìrì àmìlì wọ̀síyà ìlà àgbà tẹkẹsìlá táwọn lọ àsọ̀ọ́lẹ̀ lára tẹ́rẹ̀ bàbúlọ́tọ̀ bàbá sọ pé lẹ́ẹ̀kan plọ́ọ̀tì kanú plọ́ọ̀tì tí wọ́n fi lẹ́lẹ̀ wọ́n ní ká fi kọ́ mọ́sálásí wọ́n ní ká fi kọ́ skul wọ́n ti ní pàṣẹ́tẹ́jì báyìí àwọn ọmọ ẹ̀nà lórí àwọn ọmọ olùkẹrin ẹ̀yà pé òun náà lára o àkọ́kọ́ tó ilé ìkó tó bá ṣe kí ni o kó tó bá kùn lọ ẹ̀yà ń sùn ọlọ́run a rí bí àwọn ìmọ̀ kan tá a gbọ́dọ̀ mọ̀ eré yìí ò sọ pé mi sáfà a kàn ní ìdísàlẹ̀ fundamental àwọn principle of what of inheritance tó jẹ́ pé àbùkátà láti gbẹ̀gá mọ̀ ọ̀kan nínú ẹ̀yìn ó ní pé almihimas owó tà ń sọ yìí ta àdára subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ló fà láàrin ẹlẹ́ẹ̀lẹ́nu wọn bá fi dá kéwù kéwù bẹ́ẹ̀ yóò bá kéwù lẹ́kọ̀ọ́ kéwù àkẹ́yẹ rẹ bí wàá sì kéwù àkẹ́yẹ tó ti kéwù ó ti kéwù lẹ́nu yẹn wọ́n ti translate Quran sí English àti other languages yẹn bí ó rọrùn fún wa ká lọ sí Quran four kábẹ̀ ògbó ọlọ́ọ̀bá lẹ́dàá ṣe kí ogún yẹn at least minimum basic knowledge about what about inheritance ó dá tá a lè mọ̀ nínú kíni o nínú sọ́rọ́tù nìsá ọgbà ọ̀rọ̀ bẹ́ẹ̀ kẹrin tó àwọn ọ̀pọ̀ àmì alákọ̀ọ́lẹ̀ ìyẹn pé abùkátà pé gbogbo tí bẹ́ẹ̀ ọlọ́run ló pé kì í sẹ́yìn o ọba aláwọ̀ lè kí ló pé kì í sẹ́yìn lè láríkà torí bẹ́ẹ̀ láti wípé ṣẹ̀ríà òfin ó yàtọ̀ sáwọn òfin tó ṣáájú tẹ̀wárí ẹ̀rí pọ́lá tó mẹ́jọ wá lọ ọ̀pọ̀ ó wọ́n ń parí rẹ̀ bí àníyí láyé kan ó ní fàrí ìdọ̀tàn nínú lọ ó tí mo sọ fún yìí ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ mi yóò wà káàrọ̀ lọ́wọ́ àdìmọ́ àkìmọ̀ tó rárá lọ́wọ́ mo ní má jù yín lọ lórí ẹ̀ mo mọ ẹni tí ó sàǹfààní ìwọ́rọ̀ pé ìyàwó ni rárá ọmọ ẹni ìwọ́rọ̀ pé ọmọ ni àbúrò ni ọlọ́run wá pín fún kálukú pẹ̀lú bó ṣe nà sí bó ṣe nà jùlọ tó kò lóla ẹlẹ́kẹ̀jì ó ní wà sí yàtọ̀ nínú lọ àsọ́lẹ̀ àlímú hàní gbogbo ọba tó ní mímọ̀ ọ̀bọ̀ ń sùn òun ni tí ìbá kọ́ bá ṣe sùn tó bá fi ààrẹ fún ara wa ẹ má jẹ nìtẹ̀ òun ni òmìtẹ́ lè ṣe lórí ẹ̀ bákan náà ọlọ́run wa lé ní ìyá fún gbogbo ẹni bá tàpá sófin ọlọ́run ọba dẹ́gbà lórí kí ni o lórí kí ni o fún tó bá wá dúró tó dúró àdé yìí tó wá lè di igi láàfin pínlẹ̀ alùpàdé wa mi yá sí lọ́ àwọn ọ̀sìn rẹ̀ wàyàtà àjà òdùdàwù yòdìhìrù nàárọ̀ ẹ̀ lè fi hà wọ́n wà láàbù mùhìn gbogbo ẹni bá tọ̀tọ̀ náà lórí òfin tá a sọ fún yìí ó kọ́ tòjú sí ọlọ́run nílẹ̀ tá a tẹ́lẹ̀ fi bá wa pé irú ẹni bẹ́ẹ̀ ni mẹ́lẹ́ ọ̀rọ̀ àṣì ọ̀pọ̀lọpọ̀ ara nù náà ọlọ́run ayẹ́sì ọlọ́run gbẹ̀tẹ̀ẹ̀ka nínú àwọn òkúta sọ̀rọ̀ pa rẹ̀ ó láwọn ojúṣe kan tá a gbọ́dọ̀ mójú tó ká tó pẹ́ alákọ̀ọ́kọ́ rẹ̀ pé ni múlá ti tẹ̀jú easy magic tọ́pù bá kúlẹ̀ báyìí aṣọ táàgì rèé mọ́tò tí ó gbé ilẹ̀ tẹ́tà sanwó fún kọ́nà àwọn tí ó wẹ̀ afẹ́kọ́ jẹ́ ní ogún rẹ̀ láti mú nínú kékòkè nínú ogún yẹn láti mú inú àyàtọ̀ mùsùlùmí bá ní provisions kalẹ̀ fún lóyà fún àmọ́ tí mo bá ní ẹjẹ́ kó dá nínú ogún ilé ti lọ́mú ẹ fún lórí ẹ̀ kọ̀dọ̀ òdùlù abùkátà láti ṣe gbèsè ẹ̀bọ̀ abùkátà láti ṣe gbèsè kátó pé gbogbo ogún táà ìbáyé lè rán pípín ogún láàrin kí lóò abẹ́sọ̀ pẹ̀lú gbèsè àlẹ́ni ní gbogbo òkú tó bá kú tí mo bá ti san gbèsè rẹ̀ kọ́ni òun mọ̀ àlá wọ́n sọ ní rẹ̀ kọ́ni o àwọn ah, bàbá kan bínú báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tó gbà tó dùn mọ́lẹ́yìn wọn ẹ̀rọ kí láàjẹ bẹ́ẹ̀ aṣọ tó ti bàjẹ́ tí ò sí táwọn èèyàn lò ọ̀kan náà wọn láti ẹ̀múrò ìkan wá dún ní wọn àríkà lórí mọ̀ dá pọ̀ wọn wá ìtẹ́lẹ̀ pé tó máa pín aṣọ kalẹ̀ káàdó òwe aṣọ aṣọ eléyìí èmi èmi ò wọṣọ yìí torí pé dàmásì ìdán àti lẹ́sìn kìíní sẹ̀rẹ̀ kó lójúmọ́ tó tuntun tẹ́ bá ní káwọn ìyàwó wá wọ àǹkárá akínú èmi ò àǹkárá gánà ìkọ náà mẹ́jẹ̀ àǹkárá gbọ́dọ̀ fún àdáwọ̀ ní sí o àwọn ọmọ yẹn kí ni wọ́n fi ṣe wọ́n wá fa sọ́lẹ̀ lé ẹlẹ́ẹ̀kejì náà ní ìkó fún báárà àti wọn nílò ẹni wọ́n ní pọ́ọ̀lù ìbáṣe dáa tó àwọn aṣọ tá a gbé tẹ̀rù tá a mọ̀ máa lò tá a bá dáyè kẹjọ irú muhassasa zakatu rẹ wọ sọlá for foundations tá a bá kó kalẹ̀ fún wa àwọn aṣọ yẹn tá a lọ àdúrà ni tó tún náà àwọn ará ìjọ bùkátà rẹ pẹ̀lú ní wàá lẹ́yìn sẹ́yìn pé àǹfààní sàrà yóò sì máa dékè yóò ní o máa jẹ́ fáwọn tí mo lò ẹyẹ ń sọ ọlọ́run gbogbo dáàbà sọ lẹ́nu ọ̀sìn yà á gbọ́dọ̀ tó kọjá kí ni o ṣòdúdú tó ìyẹn nígbà àwọn ohun ṣe dáadáa wọ́n kọ́ sùtù kan ní Ìbàdàn wọ́n pè ní omi and sun yes I always said it whenever we reach this point wọ́n ìtọ́jú pẹ́kẹ́ ní ẹni ẹ̀ṣẹ́ mùsùlùmí àmọ́tá wà lè láyé aláàbọ̀ ẹ̀yìn kọ́ olórí òní káwọ́ sọ̀rọ̀ náà ẹni tí mo sọ yìí ó wá wíìlì wíìlì yẹn ni wàsílà kì í ṣe kó pé ó wá ní hospital èmi mo kúkú dání àmọ́ mo rọ̀ yẹ́ ẹ̀yọ́ máa mi mo fún ní sixty percent inú ẹ̀ lápẹ̀túwe forty or thirty percent inú rẹ̀ ẹ̀ máa fi tọ́jú àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ kí ni àwọn èèyàn ti ẹ kọ́mpìnì wọn ṣe é lónìí kọ́mpìnì náà bá àwọn ọjọ́ òun rẹ̀ tí wọ́n tẹ̀ ní ti fi wá rò kí ẹ̀ pé twenty percent máa ń jáde ní kọ́mpìnì pátápátá ẹ máa ń fi bá wọn orúkọ wọn lẹ́yìn ẹ̀yìn tó sì wà pọ̀ àdúgbò ó sì lẹ́pọ̀ bẹ́ẹ̀dì àtàkàrà àti àmàlà kan iṣu méjì ẹran kan táàfù wọn jọ òkú ní òwe náà kankan ní tẹ́síà ẹ̀yẹ́ mi sọ̀rọ̀ nínú àwọn tó lè mú ìrìnàjò tó kọjá sàlàyé ó wà náà tọ́kí lónìí sí àwọn ẹtí tírẹ́tì ìnáwó mọ́ bẹ́ẹ̀ ni wọ́n tírẹ́tì ìnáwó ọwọ́ tí káwọn ìyàwó máa kọjá àlà ẹni tó ń sàn mọ́ ìyàwó yẹn kó ní ọkùnrin ó lé lẹ́yìn pé kì í sábà wọ́ ọkọ̀ ọkùnrin ló ṣáájú ọkùnrin ló ṣáájú so kẹ́ni kóòtù lọ tí mo fẹ́ fi kalẹ̀ kí ni ìyẹn ni kí lọ́kọ̀ọ́ láyọ̀ ọmọ abẹ láàrin lọ́kùnrin àti kí ni obìnrin àlùmíkà sọ yìí nìkan yìí kí lọ́lẹ̀ yìí tọ́lá ara àti àti òtí dé kí sẹ́ni tí kọ́ lọ́lé wọn lọ́dún kan ọdún méjì mẹ́ta bàbá wa kọ́ adé ẹsẹ̀ ìgbéyàwó rẹ̀ náà sáà wá ní bíṣẹ̀ nílé wọn nílé wọn kí lọ́wọ́ sẹ́lé wọn ó ṣe lọ́dún kan àbí ṣe lọ́dún méjì nìkan wọn ni wọ́n ti jáwé fúnra wọn ó wá lóun wá ṣe ó wá sojú sí ọmọ ó wá so pólé ọkọ rẹ̀ tó kú ọkọ tó ti nìkan yìí kí tọ́lẹ̀ kí ni kò lálàáfíà alákẹ́jì ó ní anasa kí bàtà ẹbí ó máa bẹ láàrin ẹni tó kú bí bàbá ọmọ àwọn ìjọbí wa àwọn àyẹn lálẹ́ sọ pé wọ́n sì kí ni wọ́n jogún wọn ò ní dọ́bíà ìbátan ọ̀pọ̀ ni wọ́n gbé màmá wa wá fẹ́ jìnnìjìnnì ẹ̀rẹ́ lákòójọ́ tó ti tọ́nà bá ti jìn wọ́n ẹ̀ ilé wa ni wọ́n ti tọ́ ẹ̀ èmi ni mò ń gbà ṣiṣẹ́ yìí.

tó lè mọ́tẹ́ ìròjògún kọ́nà tó bá ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó sáájú yẹn kí ni àkọ́kọ́ ọmọdé òṣèlẹ̀ sí wọlọ́ mọ́sálà lọ́dọ̀ ọlọ́ alákọ̀ọ́kọ́ rẹ̀ kọ́tù amúdá alikọ́tù mọ̀ọ́rẹ́sì ẹni tó pa ẹni tó jòkun rẹ̀ olùkọ́ bàbá rẹ̀ ó mọ̀ọ́ pa ní. níbi ẹni bàbá yìí tètè cross lórí wọ́n ti dílé wa aláti bá tẹ̀ nígbà tó bá yẹ sọtì bó bá gbéyàwó náà ló lọ́ọ́ máa rú bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ bu òògùn ebi tó ní tẹ́tí nǹkan rẹ̀ pé kíni ẹ mẹ́rin ní kankan wọ fífi náírà rẹ lẹ́nu o nǹkan gbèsè náà jẹ́ fún ẹlẹ́mà lọ tá a bá ilé gba bẹ́ẹ̀ tó fẹ́ pé òun pa ọkọ ẹ wọ́n máa gbọ́ pẹ̀lú níjogún bó bá tiẹ̀ wá jẹ́ ẹ bí mi náà wọ́n yóò wò ló di wàhálà rẹ pọ̀ wà mú kọ́tàlá nọ́fṣàmù torí pé dàgbà ni kò ní jẹ́ kí ní dalẹ̀ láàmú sí ẹ̀yà ń sìn ọlọ́run lórí ẹ̀bá ọdún tí òun mẹ́tẹ̀ yóò jogún ọmọ tí ó jogún àwọn akọ́kọ́ gun ẹ̀sìn àwọn kásẹ̀lẹ̀ wọ́n wá kó ọmọ yẹn lẹ́rú sẹ́ẹ̀bù pé ọmọ tẹ́kọ́ lẹ́rù tẹ́ bá pé ogún fún táwọn olókùn ọ̀dàrí olówó rẹ̀ ni tó ti bó tẹ̀lé kó ló sì mọ́ eléyìí tó wà lágbára tí mo dá wà láàrin ẹlẹ́ láti fún gbogbo rẹ̀ kátàtì àti kíni àtàyẹyẹ ju rẹ̀ orí kí ni kìtìláfò dì í kẹ́sì ò yàtọ̀ kọ́mọ ń bẹ́sẹ̀ sẹ́yìn kó kó mọ̀ kó lóò ṣe ìsìlámù mọ́ lójú ayé la ní lójú ayé la bẹ́ẹ̀ ẹ má tẹ̀lé tẹ̀ gbogbo tó bàbá rẹ̀ wọlé náà ní fún mi pé nù rẹ̀ ẹ dáná lè pa máa kalẹ̀ amúntò ṣùhàdà ìgbà hàtà yà kú rẹ̀ nọ́ọ̀tù ìkọ́lá ìbàdí ìbàdí àdúgbò náà ìbàdí kọ́lá ìbàdí ìlà ó ní ẹgbẹ́ òkè lẹ́nu ọ̀sẹ̀ lẹ́yìn ìdílé òde ó tẹ̀sí wọn kí wọn ó tẹ̀sí iman wọn ó tẹ̀sí faith wọn ọmọ tí ń lọ sọ́ọ̀tì kó tó di bá a kú ẹ sọ pé òní kankan ló kéré yìí tẹ́ fún ọtí ẹ̀sìn mi òní jẹ́ bí bàbá òsèlè bí òsèlè ìdókun bàbá ẹ̀ bẹ́ẹ̀ bàbá ẹ̀ òní dogun ẹ̀ ètùtù láti di láti fẹ́ ká tètè yára ogún tá a bá dìde tí wọn náà bá bọ ọmọ kan lẹ́yìn ìgbà tí ọmọ yẹn ṣe ìsìláàmù tí bàbá rẹ̀ fi kú ọmọ apẹ́ díẹ̀ bí ọdún méjì mẹ́ta ọmọ yẹn ò padà wá ṣe ìsìláàmù mẹ́rin mẹ́rin ẹ̀ wọ́n fòló pẹ́tà bá lè tẹ̀pẹ́ ni ó súnmọ́ kó má kà ẹ̀yẹ́ ló sì wà lọ nínú àwọn àlámẹ̀rí àwọn ènìyàn bẹ́nu àwọn kan tó kẹ́ fún ara lọ́wọ́ bá dẹ́dà ló fún wọn ní ṣíà tiwọn automatic ṣíà ní ẹ má bá wọn dùn àlùbáyé wà látùn nìṣù máa tara ká àzùwà àjòkòyì ẹ máa gba ìdajì ọkùnrin ọmọ gba ìdajì nínú tí àwọn ẹ bá fi ilé rẹ tọ́wọ́n bá kàdà lábẹ́ kò sáájú kí àwọn ẹ sáájú ẹ tí àwọn ẹ bá fi kí tí ẹ bá bí ma. wàlà ó nà rúbẹ̀rù mímú àwọn obìnrin yóò máa ní one over four nínú tá ẹ bá fi ilé ẹlẹ tí ò bá sọmọ tọmọ bá wà bẹ́ẹ̀ tán ó máa jẹ one all over eight bẹ́ẹ̀ ni tábà fi bàbá àti ìyá lẹlẹ wọn sì kí wọn jogún mọ́sálà kan àtúnṣe pàtàkì táwọn bá mi kí wọn lọ àwọn tó gbogbo yìí pé ah, wọn sọ wọn òde àti mẹ́rin kan ìyàwó mẹ́rin ìyàwó mẹ́rin òkè ìyàwó mẹ́rin ilé sì pọ̀ rẹ́kẹ́tẹ́ àtàwọn ọmọ ó wá wò sùsù títí ọlọ́run sàforíjì ọ̀sán ló wà fún àforíjì fún wọn ó wá wò sùsù wọn ìbọ́lọ̀ fún ìyàwó kíni one over eight sàgbàgbé ìgbàgbàgbé ló one over eight náà fún obìnrin tó ní ọmọ àbí tí ó mú táwọn ajá mẹ́rin bọ́ọ̀lù àti ìpín òde àtẹ fún wọn ní one over eight one over seven ní one over eight kan ṣoṣo lásìkí ni ó láàbìn fún wọn arákùnrin bá wọ́n sùn sùn wá ní oṣù wàdà láwọn oṣù wàdà tó bá fi ní tó ẹ̀yẹ bá one over eight ẹ̀yẹ bá one over eight ọ̀kọ̀ọ̀kan kí ló ṣe kò tìlú jẹ tọ́jú fásánù àlùfẹ́kẹ̀rẹ̀ ẹ̀kùn tó dàtà lẹ́mú ẹbí àwọn tó bá mọ̀ tẹ́lẹ̀ wá sí ní tẹ́lẹ̀ wá mọ̀ nínú tó máa dáwà alẹ́ lẹ̀ ó ní òkú tó fìyàwó ọmọ àti kíni àti ìyá àdúgbò àwọn kalẹ̀ yẹs tí a tètè tàbá kúrò tàbá tàlẹ̀ lẹ̀ ọmọ ìyá òkú yẹn lọ́kùnrin àbí lóbìnrin tí a tètè bọ́lẹ̀ jogún bẹ́ẹ̀ tí òjọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni pé tí

أولي القربى واليتامى والمساكين فارزقهم فيها وقولوا لهم قولا معروفا tẹ ẹ bá wà níta ti fẹ́ pín ogún tí mo àwọn ogún yẹn bá wà bẹ́ẹ̀ tó la fẹ́ kí mo witness rẹ̀ àfẹ́ kí wàá lọ ṣẹlẹ̀ bàbá olórí ẹbí afẹ́fẹ́ mo wà bẹ́ẹ̀ tí bàbá olórí ẹbí bá wà bẹ́ẹ̀ táwọn kọ̀ọ̀kan mú two million three million sábà fún bàbá mi rọrùn ọ̀hún sáré kìí fi ẹyin ẹyin bẹ̀tẹ̀ ọlọ́run mọ̀ wá dáadáa oníṣẹ́ ìkótó rí bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ẹ̀fẹ́ ń kò ẹ̀ sì sàrà fún bàbá rẹ̀ èyí ti ní ẹ̀jẹ̀ wo bẹ́ẹ̀ kọ́ náà ten percent àwọn bàbá wa tó kù náà nìyí gbogbo tá a bẹ̀ sí ní táàkù bàbá náà nì ẹ̀jẹ̀ fún wọn ní kí ni o ten percent kọ́ máa bá lọ bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ àṣẹ sàrà àwọn ẹ̀jẹ̀ tó kò sí wàhálà wọ́n yà àṣà lẹ́dínì lẹ́nu tó àwọn ọmọ ìfàlẹ́ fi ẹ̀dùn ní ẹ̀jẹ̀ lẹ́ إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا gbogbo ẹni tí máa ń jogún ọmọ òru kàbí jẹkújẹ alùpàdé nínú náà ní jẹsí lọ yọ gbogbo ẹni tí máa ń parí à kí ni wàá fílẹ̀ fún àmọ́ yìí ó máa ń gbọ́dọ̀ èrú ọ̀nà àbòsí ọ̀nà aláàbò ọ̀dọ̀ fún wa kò lè sọ fún àmọ́ yẹn o àmọ́ yẹn lè sọ̀rí ẹ̀ lọ́wọ́ ó ní fọ́líyà tẹ̀kùlá ẹjọ́ ó fi páyà ọlọ́run kan àmọ́ yẹn bọ́ọ̀lá fi ìtẹ̀kálẹ̀ fún àmọ́ tọ́ bá ti fi páyà ọlọ́run ومن يتق الله يجعل له مخرجا ولا يدركه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره قد جعل الله بكل شيء قدرا قوم صلاته